kí làjùlọ o àjùlọ ṣọjọ́ orí ni o àjùlọ àbí ipò àjùlọ àjùlọ àjùlọ àjùlọ tòró lòun tí ọ̀bọ lọ́hún mi fi ṣe tẹnìkan bá ní kò lè ní tẹnìkan àwọn tán ò ní wọ́n ń tọrọ pé káwọn ó ní àwọn má ní jura wa lọ kò lè jẹ́ déédéé tòrò lóhun tí ọbọ ọlọ́run mi fi ṣe ó ní ohun tí ọbọ fi ṣe ọlọ́run bá tó fi àjùlọ ju gbogbo wa lọ ọba tó jẹ́ pé òun ló kárí ayé òun ló wà gbogbo wa tó wà á tún wà nígbà tá a bá sí mọ́ abẹ́rẹ́ pé ọlọ́run yẹn ju gbogbo wa lọ ọlọ́run tá a lè bá a lè lé débi tá a máa bá wúwà wì tala jẹ́ ta fẹ́ lè ta fẹ́ bá orúkọ Ọlọ́run ni mo fi ń kí gbogbo yìí ipe ẹ káàbọ̀ sórí ètò wa ètò yẹn Ojúmọ́ Ire tó sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ ìbáṣepọ̀ nínú ilé láwùjọ àti káàkiri àgbáyé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣàlàfíà ni mo bá yín ilé ńkọ́ àwọn ọmọ yín kọ́ àwọn ìyàwó yín kọ́ àwọn ọkọ yín kọ́ ṣàlàfíà ni wọ́n wà Ọlọ́run bá ṣe ọlá tó rera ibi ronke mo lórí ẹ lórúkọ tèmi ọmọ ajílẹ ni mí ọmọ ajífà gbogbo máa dára mo jẹ sánú ní mẹsàn àgbò ẹnì kò wá kí jẹ mẹsàn àgbò kó má làgbò lé o àgbò ó wà lẹ́kùlé bàbá tèmi gbogbo pẹ́tẹ́pẹ́tẹ́ báyìí lánìí kan ju wa lára tá a ṣàgbọ̀n salẹ̀ wóremù wóremù tó bá dàbẹ́ ní pẹ́jọ́ mi ti ń pọ̀ ẹ̀ máa bínú orí kì ló ṣì ń rò mí sórí èmi náà lọ́ máa tẹ́ níríjọ́ kí wòrò wòrò ọ̀rọ̀ kó má bàa gbọ̀n sílẹ̀ èmi ni kọ́kọ́ ni mo wà lórí ètò èmi àti ẹnì kejì mi lájọ wà lórí ètò kọ́kọ́rọ́ kì. torí kì bá ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ àwọn oríkì tó yẹ pé ó wà moderate so àwọn oríkì kan wà. oríkì mi kò kú ó gbógun jù yẹn lọ ọmọ kan gé ní. ibi tó máa ti mọ̀ pé oríkì yín ó máa nídìí kẹ́ ẹ ṣe editing sí i ni pé irú rẹ̀ ń sìn tó wá di pé ìyàwó ọmọ ẹ bá máa dé tó bẹ̀rẹ̀ sí ní bímọ ìyẹn tó ń pè yín ní girama eh. báà láti fẹ́ kiri kí ah, báà láti kí ọmọ yìí ní ìsinmi oríṣi ìpọ̀ oríṣi ìpọ̀ bọ́dí fọlànà wọn ta rẹ̀ a máa kọ́ ẹbí ta gbo yẹn kò ní lè yẹn wọn ta rẹ̀ a máa kọ́ ọ. ọ̀dà òtún àwọn ní ká sọ pé wọ́n dà pé àdásí mínísítírì yìí àti ìdásí ẹ kú lé gbogbo ẹ̀yin ará lé àtúntí dédé ètò lénìí dira ètò bí ẹni dira ìyàwó àti dínlẹ́yìn ní oníbọ̀nbọ̀n bá ti ṣe máa fún yín láwẹ́láwẹ́ iléeṣẹ́ Orísun lẹ̀ ń gbọ́ ètò jẹ́ pé à ń tàn káàkiri àgbáyé tó ti jẹ́ pé Ọlọ́run bùkún ó dẹ̀ gbìyànjú ó ń sún wá síwájú Adédèjì Adémúyìwá yín náà rèé kọ́kọ́rọ́ ọ̀rọ̀ àní ìkàyé ọmọ ní mo ṣe àjínà ọmọ ní mo ṣe ànákòrò ọmọ òwe ìkàlà tí ń tọ́ náà sọmọ alára lódò ògbólú ọmọ òṣọ́dẹ lódò ògbólú ọmọ ìlúkù mẹ̀dẹ́mẹ̀dẹ́ ẹ máa kó ojúmọ́ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa èmi á máa ní ìbànújẹ́ kéré pọ̀ kò ní fẹ̀ǹkùlé wa kò ní fi ṣe bùgbé o ohun táyé ò fi pamọ́ sí wa lọ́wọ́ wọn ní béèrè lọ́wọ́ wa torí pé ó gbà fúra hmm, ìyàwó ilé yàgàn ọmọ ọ̀dọ́ lóyún ah, sorry dadi ẹ ẹ ọmọ yìí ó máa ń tutọ́ irọ́ ni wọ́n béèrè dadi ẹ wá jẹ wọn ni o kọlọ máa mu wa kó má fà á lẹ́yìn tí ó mu wa lọ́wọ́ ẹ wọ ẹ kó bójú ọjọ́ ti rí jàre àtidédi ẹ léde tábẹsì ni mu làwẹ làwẹ ẹnì kejì mi náà wà ń bí tó ṣe àgbọ̀nsálẹ̀ wúrò wúrò àbí lè wá pè ẹ ṣé òun ló ṣe àhóhàn òhàn ẹ wo àmọ̀ sí làwẹ làwẹ lẹ́ni ọmọ onífun ẹran ti dé lẹ́ni. Ah, ẹ mọ bí mo ṣe ń sọ mo sọ yín pé tẹ bá ti dé ti rí wa tá a bá ti dé ẹ ti mọ̀ yín pé a máa mú nǹkan pàtàkì wá fún yín láti sọ ohun tájọ fẹ́ gbéyẹ̀wò lónìí òun náà ni àjùlọ táwọn olóyìnbó ń pè ní seniority hmm. àjùlọ tá à ń pè ní seniority òun nìkan tí mo fẹ́ kájọ gbé wò kí ni àjùlọ ṣọ́jọ́ orí làjùlọ ṣé ipò ni ṣé status wa ní society ni kí láàjùlọ lọ́dọ̀ tí yín jẹ́ ibo la sì lè lò ó kí làwọn nǹkan ta lè fi ṣe ǹjẹ́ yìí ti fi àjùlọ hàn yàn rí àbí wọ́n ti fi àjùlọ hàn yín rí àwọn nǹkan wọ̀nyí a máa gbé e yẹ̀wò lórí ètò wa lónìí kọ́kọ́rọ́ kí ni àjùlọ. àjùlọ jẹ́ ipò tí ẹnìkan wà tó fi ju ẹnìkan lọ hmm. yálà nípa ibi ni yálà nípa ọjọ́ orí yálà nípa ẹ ẹ Eh, oko yálà nípa eh, iṣẹ́ ọwọ́ yálà nípa ẹ̀bùn yálà nípa ìbí nítorí pé ìbí jùbí àwọn kan ní ìbí òjùbí ìbí jùbí lọ o a ní àparò kan ò ga jù kan làbí bí kan bá gorí ebè àparò a máa ga jura wọn lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àparò míì ohun tó ní lára ó ju tàparò míì lọ bàbá ń sọ nípa àjùlọ láwùjọ ìwọ́jù mí èmi jù ọ́ àìfọ̀wọ̀fẹ́ nìkan ni ò jáyé ogún àwọn òwe tó ní ṣe pẹ̀lú àjùlọ pọ̀ púpọ̀ àjùlọ òpin ni bí o bá jù mí lọ òòjọ́ lọ́hùn lọ àjùlọ òpin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni pé àjùlọ ta ló jù ẹ lọ ta ló jù lọ kí ló ń ṣe fún ẹ tó jù ẹ lọ kí làwọn tí ò jù lọ kí ló ń ṣe fún ẹ nítorí pé lánìí tọkàn kì í ní ìwọ ẹṣin ọmọràn kan kò lè mọ iye ẹ̀pẹ́ ọjà lánìí ká kan kò lè rìn débi ilẹ̀ gbé pin sí bí o bá ní nǹkan kan mo fẹ́ kó mọ̀ pé ẹni tó ń wò tó ń fojú yẹpẹrẹ yẹn òun náà ní nǹkan ó ṣeéṣe kó ní nǹkan tó ju tiẹ̀ náà lọ nítorí pé làwọn. ẹ káwọn padà sórí ètò wa mú lérò pé ẹ ti gbọ́ nǹkan táwọn ará ilé sọ ìṣàdọ́dọ̀ tí ń ṣe ìnà dáwà lówó ga o bẹ́ẹ̀ ṣe ń rẹ́yàn jẹ lọ́ṣẹ́ rẹ̀ yín jẹ ẹ ṣe rí ìrẹ́jẹ hmm, àwọn tó mọ dáláìsí òwe wọ́n ní ìrẹ́jẹ ò sínú fọ́tò bí wọn bá ṣe jókòó òun ló ṣe máa bára ẹ̀ dóò nísìn àti mọ̀ pé tẹkinọ́lọ́jì ó ti fún wa ní photoshop ìyẹn ní pé ẹ̀rí rẹ́ni tó sanra nígbà tá a máa gbé fọ́tò yẹn jáde báyìí kó jẹ́ ṣe kí ni kó lẹ̀ pa kò yé yín ẹlẹ́ rẹ́ni tó yẹ pé kò ní kankan kò níwájú kò lẹ́yìn ṣùgbọ́n nígbà tí wọ́n bá fi kíní ìfa eléyìí sẹ́yìn tó fi kíní ìfa síbí ìsíwájú ìrẹ́jẹ́ sí wọnú fọ́tò. adanti bumi. ah èmi kọ́ ni mo bẹ èmi èmi ọlọ́run ò ní kó báyìí. ọmọ ológo. èmi kọ́ ni mo èmi kọ́ ni mo sọ ọlọ́run ò ní kó báyìí. àǹtí rí kẹ. ah o tún ń dárúkọ sí i. ah wọ́n jọ máa nù mi ní síbẹ̀ ìjọba máa nù ọ̀hún tá à ń sọ lọ jàre òun ni pé ẹ má fi àjùlọ rẹ́yàn jẹ ẹ̀yin náà rí bí àwọn èèyàn ṣe sọ̀rọ̀ nípa pé wọ́n ti rí àwọn jẹ́rí pẹ̀lú àjùlọ wọ́n ti fàjùlọ wọn wọ́n rí kò dẹ̀ dá nítorí pé ẹnikẹ́ni tó ń bá fi àjùlọ wọn kò ní rántí ẹni yẹn sí dáadáa àtọ́ bá fi àjùlọ wọn ní ọ̀nà tí ò dáa yẹn lè fàjùlọ wọn yàn lọ́nà tó dáa àtìlẹ́yìn tó jẹ́ pé ó kọ̀ rí èèyàn kan ní street ẹ̀ tí èèyàn kan máa treat nítorí pé ó gbé àgbàwá ọkọ̀ fún un hmm. bọ̀ tó bá ti dé ó máa ní kó dọ̀bálẹ̀ odidi bá lélẹ̀ a máa fowó bẹ̀ káàkiri ní pé ẹjọ́ mo pẹ́ lọ́nà ni kí ni kò gbàgbọ́ lówó kankan kò wá ní pé ah, kí ló dé tó ń rẹ́ ni ìjẹba ẹ̀ bá lè lóun náà níjọ wá ń bí ó ṣàwọn mọ́tò wa àgbá kọ́kọ́rọ́ mọ́tò yóò kàn wá lé ní òun ò wá gbà máa fi lọ ṣiṣẹ́ ó ti di tiẹ̀ ẹ mọ̀ kó fàjùlọ hàn ni ṣùgbọ́n àjùlọ yẹn ọ̀nà tó dáa ló fi hàn. o tẹ wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. táwọn èèyàn wá ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo rántí fọ́nrán kan tí mo wò kọjá lọ yìí hmm. lórí ayélujára ọmọkùnrin yìí bàbá àgbàlagbà ni ó ń ti àwọn kẹ̀kẹ́ tí wọ́n máa fi ń pọnmi tó máa ń tó kẹ́ẹ̀gì inú ẹ̀ ó ń tì lọ mo rò pé ẹnìkan wa mọ́tò Corolla kan ló bá lọ ṣe mistake fi kàn án bó ṣe kàn án ọmọkùnrin tó wa mọ́tò ìbá bínú bọ́lẹ̀ ó fara ya kátó kátó fọ̀ ó fún bàbá yìí ó fún bàbá yìí márùn tóà ọmọkùnrin tó ń ra research kàbá ni kí ló dé tó ń ná bàbá ó ní bàbá imagine pé ìfẹ́ bà Corolla òun jẹ́ mọ́tò lè lò lò I bought this car at the rate of four million naira four million ló ra mọ́tò yìí torí pé o ra mọ́tò four million ló wá ń torí ẹ̀ ń gbá bàbá ní bàbá létí torí pé o jù lọ pẹ̀lú owó ó dà wọ́n á jọ ẹ́ lójú léde four million yẹn ibi tó ti gbà rè fún bíláàgà nọ́mbà ẹ ó rò pé bí a kò lówó lọ́wọ́ torí pé kò rí mọ́tò tí yẹn páàkì lẹ̀ ó hmm. bá dúró ibi tó dúró sí ó bá sẹ́ni àká nọ́mbà ẹ lóòótọ́ yẹn bá tẹ pẹ́pẹ́pẹ́pẹ́ kátó kátó fọ̀ ó four million ti wọlé bá ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn dàbá wọn mu wọ́n ní pé àwọn ẹrù mm, mm, ò ní kẹ́rù kan nu mọ́tò eléyìí mm. ọba mo kọ́kọ́ lọ fún bàbá mi bàbá ṣe mọ mọ́tò lẹ́yìn mọ́tò wa bàbá yẹ lákàntì nọ́mbà ó bá tún fún bàbá lówó ó wá fún bàbá ń káàdì pé kó wá bá ń pè bàbá ẹ máa wọ mọ́tò ìbò ṣe wù ẹ máa fi kiri ẹ máa fi pọ́n mi kí ni mo fẹ́ fàyọ ni pé tó o bá jọ ẹnìkan lọ ẹnìkan náà ju òun náà lọ bẹ́ẹ̀ ni àjùlọ òpin síbi bẹ́ẹ̀ ni àjùlọ òpin yàn irú ọmọkùnrin ìgbà tó wáyé jẹ fíìmù yẹn tán ni ah ìgbà tó máa fóun ọgbọ́n tó mú jáde níbẹ̀ ni wípé bó o bá ń rẹ́ ẹnìkan jẹ irú ẹ̀ náà ṣẹlẹ̀ nínú bíbélì ọ̀gá tó jẹ tí ẹnìkan jẹ lówó ó jẹ ọ̀gá ẹ̀ lówó gbàtọ́ wà lọ́gbọ́ ọ̀gá ẹ̀ pé ọ̀gá ẹ má bínú òun ò lówó yìí lọ́wọ́ ọ̀gá ní ọ̀dà nítorí pé ọjọ́ iwájú àtẹ̀nímọ̀lá máa lọ òun dá ẹ lẹ̀ pẹ̀lú owó tó jẹ ó wà nù bíbélì o kódà. ìgbéni ṣubú yakata kólú ẹ̀ fo nílò òjìlì. Hmm ẹ̀yin tí tẹ bá ti dé ọ́fíìsì gbogbo àwọn staffs tẹ máa ń fojú pa wọ́n rẹ́ ni gbogbo àwọn tó jẹ́ pé domestic side bóyá cleaner ni wọ́n bójá messenger ọ́fíìsì ni wọ́n àwọn secretary. secretary sack that man mm. because mm. he did not greet me. can you imagine. torí pé kò kí mi sáàkì ẹ. Mm. gbogbo yín pátápátá ẹ fojú rẹ náà wọn ẹ anú yín ṣe mí ẹ má gbàgbé o ní pé messenger ló máa bá yín lọ ló máa bọ̀ gà lọ lóúnjẹ o mm. secretary ó mọ nọ́mbà ìyàwó ọ̀gá á sọ gbogbo àwọn tó ń wọ ọ̀gá wa. ọwọ́ dírẹ́bà lẹ̀mí ọ̀gá wa. ọwọ́ dírẹ́bà tó lẹ̀mí ọ̀gá wa bó ṣe dírẹ́bà tó yẹ tó bá wà yìí tó bá ìtọ̀rẹ́ kékeré ráńpẹ́ kan ya lówó kan ni kò mọ mọ́tò wa ó bá ní dírẹ́bà kan ojoojúmọ́ ló máa halẹ̀ mọ́ ìyá lè máa dẹ́fù láma kán kò látẹ̀yìn bó ṣe ń ra ń farun láma ra àṣeyà mọ́ mọ́tò wa àdẹ̀mọ́ bí ó gbàtọ̀ bá tó ìtọ́ mi lábì jẹ́ bá ní ah, àwọn ọmọ ilẹ̀ ń lù mí àmì ìyá ò sì lè wa mọ́tò iwájú òṣè lẹ́yìn òṣè padà sí òṣè padà sí ìyẹn ni pé igi tí ìyá yẹn fojú rẹ náà ó gbé ṣubú ó gbé ṣubú ó fẹ̀jà sínú tọ́mi lámbèjì torí náà gbogbo àwọn tó bá jẹ́ ọmọọṣẹ́ lọ́dọ̀ yín yálà àwọn kérésì yín ni àbọ̀jọ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ yín bóyá àwọn tó ń bá yín ṣiṣẹ́ ẹ má fojú di wọn ẹ má fojú rẹ nítorí ẹ mọ ibi tó lọ́wọ́n bá ń gbé gbogbo wa lọ ẹ mọ ibi tó rí ń gbé gbogbo wa lọ ẹ mọ ibi sẹ́sẹ̀ ń bá gbogbo wa lọ torí náà àwọn ọmọ tó yìnbọn àwọn ọmọ yín kọ́ tẹ bá torí pé nìyí ń bá mi ṣiṣẹ́ lómi tẹ́ mo bá ti wá ba ṣiṣẹ́ báyìí ó máa mọ́mọ yẹn á lò bí ẹrú á lò bí ìwọ̀fà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọ̀nà ló ẹrú ní bàbá ẹrú ni baba? ọlọ́run abá ṣe ọmọ ọ̀dọ̀ abá lọ dọ̀gá níbì kan ọmọ ọ̀dọ̀ abá bí owó tó kó jọ ó fi ṣí ṣọ́ọ̀bù ó bẹ̀rẹ̀ sí ní lówó abá fẹ́ àgbòòrò ọmọ títí yín tẹ̀ ń fowó bàjẹ́ tẹ́ẹ̀kọ́ abáwáṣẹ́ lọ sábẹ́ ṣe ni pé ìgbà ó yí padà. tá ń bàbá rẹ lẹ yìí bẹ́ẹ̀ ni èdè kan nìyẹn bàdàn. tá ń bàbá rẹ lẹ yìí bẹ́ẹ̀ ni àtòríláyé o tó bá fì síwájú á tún fì sí kò kí ń dúró sójú kan torí náà igi tá a bá fojú rẹ náà ó lè gbèrú ṣubú ẹ wo ẹyọ alẹ ohun tá à ń sọ lónìí òun náà ni àjùlọ ipò tẹ ẹ wà ohun tẹ fi ń ṣe ṣe fi ń hàn yàn ni àbí wọ́n fi ń hàn yín ṣe fi ń eh, rẹ́yàn jẹ ni àbí wọ́n fi ń rẹ́ jẹ gbogbo nǹkan tá a bá ń ṣe jẹ́ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run tí nǹkan tá a bá ń ṣe. ìpolówó ọjà gbàǹjo mo gbé díẹ̀ wá ara ohun tí mò ń ta ìpolówó ọjà ni mò ń ta. ó ti ẹ̀ mọ̀ nǹkan tó máa ń dùn mí. kí ló máa ń dùn ẹ̀. ẹlòmíràn rò pé bóyá orísun Ah, iléeṣẹ́ ẹ̀ ti lórí kan ó ti lórúkọ gan o. Eh, alórúkọ ẹ káàkiri àgbáyé náà ni wọ́n parọ́. owó wọn máa pọ̀ gan o. Oh, tó bá wá jẹ́ yẹn ni irọ́ ni. wàá mọ̀ pé ọ̀gá wa kò fàyè nìyàn lára kò fàyè nìyàn lára rere. ohun tó fẹ́ sọ ni pé àní wípé. gbogbo wa gbọ́dọ̀ jọra. gbogbo wa gbọ́dọ̀ jọra. ọdún twenty twenty twenty twenty tí mo wà yí ọdún ayọ̀ mi ní. twenty plenty. twenty plenty twenty yapa plenty plenty ọdún tá a wà yí àwa wà fún yín láti gbéṣẹ́ yín ni. owó bíntì owó kékeré ni kẹ́ ẹ mú àgbáyé lọ́jà yín máa dé kò ń ṣe nàìjíríà nìkan. Hmm. Hmm. ẹ gbé ìpolówó ọjà yín wá káfi tiwa káfi gbé tí lágbẹ hmm. ṣe rí àwọn nọ́mbà tí rọra ń lọ lábẹ́ amóhùnmáwòrán yín tẹ̀ ń wò fínrin yẹn ẹ̀yà sáré mú tákàdá ẹ̀ kọ́lẹ̀ ẹ̀ wò ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti kọ́ ẹ̀tẹ̀ orí fóònù ẹ pè àwọn ẹ̀ka ìpolówó ọjà ní ẹni ẹ̀ wò ojúmọ́ ire tààrọ̀ friday òun lẹ fẹ́ o wọ́n sì máa ṣe láti bẹ̀ ẹ̀ wádìí wípé dídùn lọ́sàn án so àìfalágẹmọ sọ́jà káwọ́ òṣàmì ẹ̀yẹ ah, ọmọ ẹ̀yẹ tó máa ń kọ́kọ́ tà kẹyẹ mi tó tà. ẹyẹ wo nìyẹn o mọ mi fún ẹ lásàmìyàn. sọ fáwọn ará ilé sọ fáwọn ah. ará ilé ah. ah, èmi mọ̀ pé ẹ̀ta ló máa ń kọ́kọ́ tàgbé ọmọ ẹ̀dẹ́ kó tó dúró ta ṣùgbọ́n. o sáré flashback. mi flashback mo kàn fẹ́ gbé lẹ́nu jẹ́ ẹ wo ẹ̀ta ní ta ọmọ ẹranko mi tó ta o ti gé ẹ̀ tiẹ̀ ẹ wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò sí nǹkan míì lẹ́yìn wípé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kẹ́yìn náà wá dọ̀ kò sẹ́ni tó bómi ṣòwò tó ń pàdánù ẹ jẹ́ máa lọ Adédèjì Adémúyìwá lórúkọ mi kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ó di ọjọ́ míì ọjọ́ rí ọlátórera ibironke ọmọlówóyọ̀ lórúkọ tèmi ayọ̀ owó ọmọ ìdùnnú àlàáfíà la máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àwa la máa wá ẹ̀yin la máa bá àníkù ẹ̀yin náà nírùn ó dàbọ̀.